wàtọ̀kọ̀sọ̀tù ilayhim ẹ ṣe déédéé pẹ̀lú wọn ẹ má yàn wọn jẹ wàtọ̀kọ̀sọ̀tù ilayhim ọlọ́run ní ẹ ṣe dáadáa pẹ̀lú wọn ẹ ṣe déédéé ẹ ṣe dáadáa ẹ wùwà dáadáa sí wọn. inna Allaha yuhibbul muqsitin ọlọ́run mo nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n máa ń ṣe dáadáa sáwọn tí ì ṣe muslim ọlọ́run mo ní ó nífẹ̀ẹ́ alimokosofin ẹni tí ń ṣe déédéé tí ń ṣe dáadáa sí àwọn tí ì ṣe mùsùlùmí suratu alimamtahana ayẹlẹ kẹjọ ẹ dákun ẹni tí ń gbà wẹ̀ kíni ń wá ìfakọlọ́hún nífẹ̀ẹ́ hùn àbí ẹni tí ń kírun kíni ń wá ìfakọlọ́hún nífẹ̀ẹ́ hùn inna Allah yuhibbu tawwabina ọlọ́ni mo nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n túbá wa yuhibbul mutatahhirin mo sì nífẹ̀ẹ́ àwọn èèyàn tí wọ́n máa mọ́ra tónítóní wọ́n máa ń fọra tí wọ́n bá dẹ́gbin ọlọ́run ni mo nífẹ̀ẹ́ wọn. ẹni bá jẹ́ wàlíì ọlọ́run kí lọ́lọ́run ó ṣe pẹ̀lú ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run tẹ̀ bá ń ṣe súnà qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah ọlọ́run bá ní tẹ́ ẹ bá ń tẹ̀lé Muhammad yéṣu máa nífẹ̀ẹ́ yín. ó wà ní inna Allaha ń ṣe wá wo bó ṣe ń ṣe pẹ̀lú wọn wò islam tọ́lọ́ ń ṣe wo ń tọ́lọ́ wọn bá ń bọ́ sọ baba sheikh islam wọn dẹ̀ ti di oyé wa yìí pé al tí wọ́n pè ní ẹ̀sìn ismun jamihun li kulli ma yuhibbuhu Allahu wa yarda gbogbo tọ́lọ́ bá ti nífẹ̀ẹ́ sí ìlànà pè lẹ́sìn tọ́lọ́ ń yọnu sí minal aqwal bóyá náà ọ̀rọ̀ sísọ wala a'mal àbáwọn ṣe ṣiṣe az-zahira wal batina bóyá èyí tó hàn bóyá èyí tó pamọ́ nínú èyí tó hàn tọ́lọ́ nífẹ̀ẹ́ sí lẹ́sìn òun náà ni al ká máa ṣe dáadáa sáwọn tí ì ṣe muslim limata la nuhsinu ilayhim kí ló dé tà ní ṣe dáadáa sí wọn a máa ṣe dáadáa sí wọn li ajli tashwi'i al-kufar al-muharibina din al-islam torí pé àwọn tí ì ṣe mùsùlùmí tí wọ́n ní ìkórìíra mùsùlùmí nínú wọ́n bọ ọkọ̀ ìsìláàmù jẹ́ ní gbogbo àyè àti ní gbogbo ìgbà wọ́n wá ń pè ọ́ ní onínú líle ọ̀padà wá sọ fún wọn yí pé inú rẹ̀ lé lóòótọ́ <laughs> ó tí wọ́n kọ Islam ṣe bí ọba ṣe gba Islam yóò sì mọ̀ pé e, ẹ̀sìn tèmi ń ṣe ṣe ẹ̀sìn Islam o èmi ò sì ní ṣe ẹ̀sìn Islam àwọn àwọn Muslims they are good èèyàn dáadáa ni wọ́n èyí tó ṣe tó fi sọ fún èèyàn dáadáa ni ọ́ pé o ti achieve o ti gbẹ́sìn rẹ̀ ga kágbé kò ṣe gbàdàgbà Islam yọọ mọ̀ pé ẹ̀sìn islam ẹ̀sìn kínní ẹ̀sìn dáadáa ni tí wọ́n bá ń sọ̀rọ̀ wa ní rọrùn ah muslims they are good wọ́n ní ah owó yẹn ẹgbẹ́ fún ẹgbẹ́ fún muslim èèyàn dáadáa ni wọ́n ah ọ̀rọ̀ yẹn aláàjì yẹn kọ́ sọ broda yẹn kọ́ sọ torí pé ẹ̀sìn muslim mùsùlùmí ni wọ́n rí beauty of islam látara dáadáa tó ń ṣe kínní tó ń ṣe sí. ẹlòmíì ò ní làákà inú yóò ní òun fẹ́ gbìjà ọlọ́run gbígbé mọ àwọn ò ti sin lọ́nìí kò sí dáadáa kan tó ń fẹ́ ṣe sí wọn. ọlọ́run wa la ọlọ́run ní innama yanhakumullahu anil ladhina qatalukum fid din ọlọ́run bá ní àwọn tí mo ní kẹ́ ẹ ṣe dáadáa sí òun náà làwọn tó jẹ́ pé wọ́n fẹ́ pa yín <laughs> nítorí ẹ̀sìn Islam wa akhrajukum min diyarikum wọ́n ti lọ lè kó àwọn kan jà pàwọn fẹ́ lé yín kó lù wa daharu ala ikhrajikum wọ́n sì wáá pa ọ̀pọ̀ lè rí bí wọ́n ṣe lé yín kó lù lóòótọ́ à ń ta wọ̀lá ohun ọlọ́run bá ní ẹ má máa wọ̀nyẹn lọ́ọ̀rì ayò kò sí dáadáa kan tẹ́ fẹ́ ṣe sáwọn yẹn ẹni ló wọ́n pa ọ́ dáadáa olófẹ́ ṣe sí ọlọ́run bá ní wa man yatawallahum fa ulaika humu zalimun ọlọ́run láwọn tó bá mú àwọn yẹn ní ọ̀rẹ́ ayò alábòsí ni wọ́n nínú mùsùlùmí aláàkílẹ̀ àrẹ àbí òkèlè àjẹmọ́ ẹ dákun gbogbo aládìkú lẹ́yìn ọ̀tọ̀ lọ́rọ́ pé ó ní kórìíra wa ọ̀hún ọlọ́run sọ̀rọ̀ kórìíra mi o ọlọ́run bá ní wọ́n gbìn kàjà mi kórìíra rẹ̀ ọmọ sí kínní wọ́n mọ̀ sí dáadáa sí ìmọ̀ ń bú mi ọmọ sí dáadáa sí ìmọ̀ sọ̀rọ̀ mi lẹ́yìn ọmọ sí dáadáa sí kọláàánú mi ọmọ ti dára sí ahun ni ọmọ ti dára sí nídìí tẹ̀mọ́wá ọmọ ti dára sí tí òun lọ́lọ́ ni kọ́ ọmọ ti dára sí má. ó ní ìgbà tó bá gbé nǹkan ìjà fún òun fẹ́ ṣe kíni òun fẹ́ gbẹ̀mí ẹ ẹni lóun fẹ́ gbẹ̀mí rẹ dáadáa ọlọ́fẹ́ sí èyẹ yóò bọ́n sí ọ ọlọ́fẹ́ sí dáadáa sí wọn náà yóò bọ́n ni ẹni wọ́n fẹ́ gbẹ̀mí rẹ wọn náà ṣe kíni òun ní ogun kádàbò bora wa kámọ̀jì wọn ṣe kí ni kámọ̀jì wọn pa wá kò sì sílùú tí ò ní ibi tọ́kẹ̀ nǹkan jà sí lágbàńlá yìí Germany ní USA ní UK ní Nàìjíríà náà ní kò sínú tí ò níbi wọn kán wọn kó nǹkan jà sí torí tọ́ta bá ṣe kí ni tọ́ta bá dé tọ́ta bá ti dé wọn ló dìde sí ọlọ́run láwọn tó bá ti dìde sí tó fẹ́ pa àwọn yẹn ìpayín láṣẹ kẹsì dáadáa sí wọn àmọ́ ń bọ èṣù rẹ̀ ń bọ èṣù níwájú ilé ẹ̀ kò sì wá taṣẹ́ ọgbọ́n òun fẹ́ faburísọ́ ọmọ sí dáadáa sí ọba tó dáa náà ń ṣe dáadáa sí ọba tí ó sì àbí ẹ̀gbọ́n lọ́nà ni ó sì àbí wọ́n lọ́dá <laughs> ìwọ́ kọ́ dáa ẹni tó dáa kan tó lòun ní ń sìn ń ṣe dáadáa sí ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ló ṣe jẹ́ pé kàṣọ́ Islam nínú àwọn ìwà tá a fi ń jẹ́ alùsùn náà jàmáà tá a fi ń jẹ́ mùsùlùmí táàfin jẹ́ salafiyun òun náà ni pé àkídà wa yóò lálàáfíà bila shirik àkídà tó sọ́ọ̀fìyà ìmánu sọ́ọ̀fì àgbàlagbọ̀ nígbà nǹkan mímọ́ lẹ́yìn àlá lọ́dọ̀ tiwa a sì kórira ìbọ̀rìṣà a ní mú àwọn tí wọ́n ń bọ̀rìṣà lórí ayò ọ̀tọ̀ ní kámúyà lórí ayò ọ̀tọ̀ ní kéèyàn mọ̀ sí dáadáa síyàn ọlọ́ọ̀ni ẹ̀gbọ́dọ̀ mọ́ lórí ayò ní padà wá sàlàyé ẹ̀ nígbẹ̀yìn lẹ́kítọ̀ mi àmọ́ ní kẹ́ ẹ máa yàtọ̀ ń bẹ láàrin méjèèjì mùsùlùmí lọ́dọ̀ babaláwo ó sùn sílé ẹ̀ tílẹ̀ fi mọ́ ó ní wọ́n ní nítorí wọ́n ní ká mọ̀ sí dáadáa sí náà ni ó sì sùn síbẹ̀ ni wọ́n ṣe ń gbé abọ́ àti àwòsó bí tí wọ́n fi ń po oògùn òun náà ràn wọ́n lọ́wọ́ ẹ̀yà ni ẹ̀dín bá ń bomi sí ṣé ní wọ́n wínú àní dáadáa táyé bébí ń pa òfun lóúnjẹ bínú rún òfun lóògùn bọ́ọ̀rẹ́ ọlọ́lẹ́kì ìdí wọ́n sọ nìyẹn wọ́n dọ̀rọ̀ rú o <laughs> ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àníwáwò ẹ̀sán ila ghairi mùsùlùmí nínú àwọn dáadáa tá a ṣe sáwọn tí ì ṣe mùsùlùmí alákọ̀ọ́kọ́ hubbul hidayati lahum á nífẹ̀ẹ́ kọ́lọ̀hún ó fi wọ́n mọ̀nà Umar bin Khattab kana mushrika kìí ṣe mùsùlùmí ní Umar tẹ́lẹ̀ Umar bin Khattab radiyallahu anhu olóòsàn ni tó sì wá dé gbajúgbajà akọni tí gbogbo olúbẹ̀rù ẹ̀ àbújá nínú olóòsà ni umaru lòun náà ń jẹ anabi wa ni ọlọ́run mọ́sá fi umaru kan mọ̀nà nínú àwọn umaru méjèèjì kó lè fẹ̀rẹ̀ sí i lọ́wọ́ kọ àdúrà wa ṣe bá ẹbí tànàbì tọ́jú àbújá ni ọ wa ṣe mọ́ umaru bùrùkà tó bìjì ṣẹbi rẹ̀ láfi lọ́lọ́ ní fìyàn mọ̀nà kì í sànàbì anabi sàdúrà àdúrà náà ṣe gbà ó dìde lé olóhùn fẹ́ lọ lè pa anabi ni o wọn ni àmọ́ ti pa anabi Fatima àbúrò rẹ̀ ti gbà Islam òun ni kọ́kọ́ pa Ọ dé ilé àwọn Fatima ó bò wọn àtọkọ ẹ̀ tí wọ́n katọ́ ha wọ́n katọ́ ha sí létí olóńgbà Islam. àdúrà gbé àbádọ́ gbé ìjọ wo ni wọ́n ti fún non-muslim tó wà tí wọ́n fún àwọn alùbídà àwọn sofiya amadiya àwọn tijaniya pé àwàdà ni máa fún àwọn mùdàrà àwọn mùdírù mùdírù mùdírù máa fún wọn. kọ́lọ́mọba aláàkọ́ pa gbogbo papọ̀ sójú ọ̀nà sirata al-mustaqim nítí wọ́n ń pè ní alùsùnà kéde pé ọwọ́ abẹ́rẹ́ pé ọ̀fẹ́ máa ń ṣe nígbà tá a bá ń ṣe pátì bí pátì tiwa àti pátì tiwọn ẹ ẹ máa ẹ̀ ń kántà ara yín wọ́n máa kó wàsàpù káàkiri ẹtú wo tuntun sọ báyìí o olórí burúkú ni o ṣé sọ́wọ́n ní kò ṣe ni ẹ àbí kọ́ máa ṣàdúrà fún kọ́ lọ lé bá kọ́ bá sọ̀rọ̀ àbútọ́ àlebìrẹ́ lé bá wọ́n ṣàlàyé islam fún àkọọ́lẹ̀ sẹ́mọ́ wọn la àkọọ́lẹ̀ sẹ́mọ́ la kò gba islam níjọ́ kan ní khaybar anabi sọ fún ali ibn abi talib ọmọ abu talib ali gba islam òun lọ dọ́ àkọ́kọ́ tó kọ́ gba islam bàbá rẹ̀ gba islam àkọọ́lẹ̀ nìyẹn ìwọ́n ló gbìyànjú ìtọ́lọ́mọba ní yóò ṣe islam yóò ṣe ìtọ́lọ́mọba kádàrá kò ní ṣe anabi wa sọ fún ali njọ kan ó ní ìwọ ali ọyà máa wá lọ fọwọlá máa lọ abúlé kó lọọkan abúlé tó wà lọọkan yẹn máa lọ bẹ fọwọlá láyé adéyọ aláhu bí karajulan wáhídà khairu laka min humuri ni'am máa lọ lépè wọn sínú islam àwọn kẹfìrí tó wà nínú abúlé máa lépè wọn sínú islam tọ́lá bá fẹ́ nìkan mọ̀nà péré nínú gbogbo ọmọ ẹ̀sìn pọ̀ tó yẹ ó lóore lọ́dọ̀ ọlọ́run ọba ju àwọn àwọn rànkúnmí pupa àwọn rànkúnmí pupa yẹn owó ni ẹni bá nìkan owó ni agbo rànkúnmí pupa ó lóore ju kan bùn ọ lọ ìtumọ̀ ẹni pé lásìkò tá a wà yìí bàbá fẹ́ nìkan mọ̀ náà ó lóore ju kan fún ọ ní ọ̀dẹ́ bílíọ̀n lọ kí ni àdébìnrin kan ní alẹ́ olóòlù ṣe kó lè fi àwọn nọ́ọ̀nù mùsùlùmí sí inú islam òpin sínú islam ó lé wọn ní èmi ò lè bá sọ̀rọ̀ I will not talk to him. I'm a Muslim. You are not a Muslim. Èmi ní kí n máa jòkó táwọn ọ̀dọ̀tí yẹn àwọn ọ̀dọ̀tí yẹn kí n máa waste time mi. Ah. Ẹ̀sìn tó ń ṣe òdì ṣe kí ni? Òdì gbọ́ yé. Ànábì òjì làárọ̀ yóò máa lọ ojúlé àwọn non-Muslims àwọn tí ì ṣe Muslim. Ànábì wa ni kúlù la ilaha illallah tufilihu. Ẹ máa sọ la ilaha illallah ẹgbàá la ilaha illallah gbọ́ o kò sọ́ba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́run tẹ́ ẹ bá ti gbà á gbọ́ ẹ jèrè láyé ẹ jèrè lọ́run ọ sọ tí wọ́n ṣe ó sì sọ èrè tí wọ́n ṣe kíni tí wọ́n jẹ kò sọ pé ńlá mutakulu láìlá ìlàlá táhàlíkù bẹ́ẹ̀ bá gba láìlá ìlàlá tẹ́ gbà gbọ́ gbogbo yẹn parun ni ẹ̀dùn lórí bú ni ṣé wọ́n gbọ́ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tó sọ ìdàkejì ẹ̀ lẹ́nu yẹn àmọ́ kan wo etí gbọ́dúú ìkejì lọ ẹja lè gbàgbọ́ islam níta nàbì bá ń ṣe ni wọ́n ń pè ní islam kìí ṣe ń tí ọ̀gá rẹ̀ àbí àfa rẹ̀ bá ní kọ́ ọmọ ṣe kínní kọ́ ọmọ ṣe olùkọ́ àgbà onílà nàbì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní fàyín asilamu ọlọ́run rẹ̀ ànábì máa pè wọ́n ti yẹ o tí wọ́n bá gba islam fọkàndínlẹ́tàdà o wọ́n ti mọ̀nà látọ̀dẹ̀ mi ọlọ́run náà fàyín tawàláwò wọ́n sì láwọn ọ̀sẹ̀ islam fàyín nàmà alayka albalag kí wọ́n sọ náà tiẹ̀ allahu akbar wallahu basirun bil ibad ọlọ́run lóun rí gbogbo yín òun rọ́kàn wọn òun rí wọn náà wọ́n sápè wọn tí wọ́n bá gbà tí wọ́n bá sì gbà tọ́lọ̀ wọn bá ní tí wọ́n bá ti gbà má ta wọ́n mọ́. gbogbo àwọn tí wọ́n ń gbé ìròrí afẹ́ pa non-muslim a máa sun ilé ìjọsìn wọn a sì máa pa wọn tabari wọn àwọn tẹ́gbẹ̀rò rí yẹn wá kìí ṣe mùsùlùmí o àwọn tí ì ṣe mùsùlùmí tí wọ́n fẹ́ ja ìsìláàmù lógun àwọn ni wọ́n gbèrò rí yẹn kalẹ̀ fáwọn mùsùlùmí tí ò kéwú àbá wọn wá pa àwọn yẹn ní mùjàhídùn ṣé mùjàhídùn làwọn yẹn ẹ lọ abúlé ko ní Kaduna àbí Kánò ni ní Maiduguri ẹ̀sùn gbogbo lé ẹ kó àwọn baálé ilé jáde ẹ bẹ̀rẹ̀ síta wọ́n ń ba eléyìí mujahidun mujahidun kọ́ ni wọ́n wọ́n gba kọ́ńtíráàtì ni nígbà wọn bá nábì pé jáde ọmọ sẹ̀sìn kankan náà pé jáde ọmọ sẹ̀sìn kankan náà wọ́n fẹ́ dẹ̀sìn pọ̀ ìgbé ta bá sin aláàrẹ lóṣù mẹ́fà káwá sílé ìgbàlẹ̀ náà káfẹ́rí kalẹ̀ fẹ́ẹ́ sù fóṣù mẹ́fà á dà papọ̀ àjọmọ̀ sí freedom of religion anabi lọ́lọ́wọ́ bọ́ dasi nígbà lọ́wọ́ dasi ó ní kúl yá ayọ́ alikafirun la àbùdù má ta àbùdù ọlọ́ni sọ fún wọn wọ́n ti ju o ìgbà yẹn kẹfẹ́ rí la àbùdù má ta àbùdù èmi ò ní sin tẹ̀ ń sin o wọ́n láǹtọ̀ àbùdù náà má àbùdù ẹ̀yin náà sílẹ̀ ní sin táwa náà ń sin kínní táwa náà ń sin torí pé ẹ bá wákàn ẹ̀ka wàá parọ́ ni ẹ̀mí yóò wà ń bẹ̀ ẹ ti pinnu pé ẹni sí Islam ẹ kẹ̀jẹ́ ká máa kákà máa sojú ayé nìkan ni ilẹ̀ fẹ́ nígbà wọn parí ayé àyẹ̀kí lọ́wọ́ bá fi parí ẹ̀ lakum dinukum waliya din kálukú wọn máa ṣe ẹ̀sìn tiẹ̀ sanabi ní kọ́ máa ṣẹ̀sìn wọn ẹlẹ́mi ah, <laughs> ni mo pè yín nígbà tẹ́sí gbọ́ ẹ máa ṣe ti kémi náà máa ṣe tèmi náà àwọn ọ̀tá ìsìláàmù wa ń parọ́ mọ́ mùsùlùmí pé ẹ̀sìn yẹn anabi sàlá nígbà tí wọ́n gbé dé maka kùránì ní apá ọ̀tún ìdá ní apá òsì ẹni tó mú ìdà ni wọ́n lé lọ́sà lọ́sà lọ Mọ̀dínà tẹ́yìn bá mú ìdà lọ́wọ́ yọ̀sà <laughs> ẹ jẹ́ àmọ́ kọ̀rẹ́tì gbogbo àwọn nǹkan burúkú yẹn ikhwatal iman ẹ̀yàn máa mi nínú ẹ̀sìn wa wàláì àwọn ẹbí rẹ tí ó bá ti rí súnà tí wọ́n wá mọ́ṣáláṣí tí wọ́n ń sògùn tajà tí wọ́n wá mọ́ṣáláṣí tí wọ́n ń sògùn àwọ̀rò tí wọ́n ń lọ mọ́kà tí wọ́n ń de bàǹtẹ́ ògùn eh, tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ àwọ̀ ẹgbẹ́ ìmùlẹ̀ àwọn ẹbí yín tí wọ́n sùn nǹkan rọ̀ sílé tí wọ́n rí nǹkan mọ́lẹ̀ àwọn ẹbí yín tọ́jẹ́ pé ipò nǹkan mu aníkìlò mu yìí ó ní àgbélépọ̀ ta ni kíkọ̀ táwọn bá káwọn ó dúró tẹ̀sùn ẹ̀sìn wòran ẹ̀sìn wòran ẹ̀ mọ̀ wòran o tá a bá ṣàlàyé fún un pé tó ṣe yẹn ọlọ́run ló yẹ kó wá rẹ̀ nítorí ọlọ́run yẹ lọ bá takú o kájí wọ́n o nítorí pé táwọn kèfèrí ń ṣe mọ́kà náà ní tọ́lọ́run fi dìkí àwọn pé káfìrí ni wọ́n wọ́n kẹ̀yìn sọ́lọ́run wọ́n kọjú sí tọ́lọ́run dá ni o ní dá wọ́n sìn tọ́lọ́run dá ni wọ́n wà lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ ẹni tí wọ́n ti fọṣẹ́ wẹ̀ tó ní kọ́nà òwe sí fóun ṣé ọlọ́run ń pè yẹn ní wà lọ́wọ́ pẹ̀lú ọṣẹ yẹn ni sọ́ṣẹ ni ó kí ni wà lọ́wọ́ gan-an pẹ̀lú ẹ̀ lábẹ́ ọṣẹ ebésù ni ẹ má jẹ́ àbù ẹnu torí pé tó bá kú láyé wọn níwà lìjẹ́ náà ọlọ́run nígbà ó ní nàlẹ́dínlá àmọ́nà wàá mi lè sọ ọ́ lẹ́hà àti káàná ti láhùn jẹ̀nà tó lè fèrè dáhùn sí nùsùlà ọlọ́run láwọn tó bá ní ìmánì sẹ́mi ọlọ́run nìkan tí wọ́n di ìyáka ní abudu mu tó sì di wá ìyáka nẹ́sítàín mu àwọn ni wọ́n wá sinmi láti jẹ́nà fèrè dáhùn. ẹni bá jáde láyé pẹ̀lú pàrọ̀ pẹ̀lú oúnjẹ àti gbére ọdẹ ọlọ́run ní inú tó tún gbàgbọ́ yàtọ̀ sáwọ ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run bá ní àjẹ́nà mi dè wọ̀ fún kọ́wọ́ bẹ̀ wọ́n máa wá wún náà nínú náà ni mo palẹ́ ṣe kalẹ̀ fún un wọ́n máa lè zọ́ọ̀lì mi nàmì ansọ́ọ̀rì ọlọ́run bá ní ti má gbá wọn mú sínú náà kò sẹ́ni tí ọbẹ̀ mi ti gbà kò sẹ́ni kan tí wọ́n wà ràn lọ́wọ́ dọ̀mí kí n tún wọn lẹ̀ ọlọ́run kò a máa fi wọ́n sínú Islam alákọ̀ọ́kọ́ nínú àwọn ìwọ̀ wa nìyẹn ẹlẹ́ẹ̀kejì musa'adatuhum bin nafsi wan nafis bin sadaqati wal tabarru'at kama bùn wọn ní owó tí wọn bá lówó a máa bùn wọn lówó ọkàn wò kìrìsìtẹ́nì mélòó lọ́wọ́ à ń àwọn tó ń gbá bọ́ọ̀lù yẹn lè pè wọ́n wá David Sunday àti John bóun ni wàhálà kìí lọ́dún ni aláwọn èrò wò ẹ wá gbà ẹ wá gbà ẹ lè gba fọ́ọ̀mù tẹ́ẹ̀fì jáde yunifásitì èmi nínú yín ìbá gba Islam ìbá àmà gba Islam ní tí wọ́n ń ṣe yẹn nínú tọ́lọ̀ ni kò ṣe fún un mọ́rọ̀rọ̀ kúrò ìbá bá wá sponsor ń sìn tọ́ba kàwé tán tí wọ́n lọ lè ṣiṣẹ́ tí wọ́n ń kó fún pásítọ̀ kọ̀ọ̀kan àwọn tá ànábì ń bù lówó ànábì ò béèrè tí ì ṣe ànábì ò béèrè tí ò fi ṣe kí ni bí wọ́n fi ṣe ọlọ́run ọba nígbà tí sọ̀rọ̀ sàká sẹ́fún káwọn mùsùlùmí lọ́dáwó sàká àbáwọn lọ́dáwó sàká ọlọ́run ní nàmọ́ sọ̀dọ̀ kọ́ọ̀tù ọlọ́run ní ṣe rí eh, eh, àwọn sàká tẹ tẹ ń dáhùn àwọn sàká tẹ ń yan yẹn lèlè fúkàrà àwọn tálíkà ló ní o ọmọ bukatov níjọ kan yín rìn láàrin madina yahudi jew tí è ṣe muslim ọjẹ́ afọ́jú ìwọ̀n ń tẹ̀pá láàrin Madina nínú òrùn Umaru wa lọlẹ́ bá ọwọ́ afọwọ́gba ọwọ́ afọ ọ̀pá oníbo lọ ń lọ president ni o oníbo lọ ń lọ báwọn sálàfù wa ṣẹ̀ṣẹ̀ nìyẹn o ayọ̀ sálàfì iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ń bẹ́ẹ̀ ana sálàfì ana sunni iṣẹ́ wa mẹ́ẹ̀ àwọn sálàfù wa Umar bin Khattab ọwọ́ afọ àlọ́ mọ́sálásí ó ní kí ni sọ́ọ́ lébi ń pa òun oúnjẹ gbèsè ó tún rẹ̀ ń ọ̀dà gbóúnjẹ gbòǹgbòwó ọyẹ tẹ̀lé ẹrú oúnjẹ tẹ̀lé lọlé nígbà tí wọ́n lọ ọ̀kan náà àwọn mùsùlùmí wá ní ah, èmi rò pé sàkà tí wọ́n kó lẹ̀ yìí àwọn mùsùlùmí ni lónìí umaru ní sọ̀rọ̀ gbọ́n tọ́lọ̀ sọ ni ó ní innama sadaqatu lil fuqara sọ́dọ̀ ń dárúkọ mùsùlùmí ọ̀dà kan sídèsè mùsùlùmí ó ní gbogbo ẹ̀ náà jẹ́ tálíkà lil fuqara wal masakin wal amilina alayha nígbà ó di àárín ìkan ọlọ́run ní wọ́lé mu aláfàtìkúlù bọ̀hún ọlọ́run bá nínú àwọn tẹ́kùn ṣàkà fún iná làwọn tí wọ́n ṣe mùsùlùmí tẹ́ fẹ́ fi owó ṣàkà fà sínú islam wọ́lé mu aláfàtìkúlù bọ̀hún ẹ̀fẹ́ aláfà kọ́líbù wọn pẹ̀lú man pẹ̀lú owó ibi ọlọ́run ní ká máa bu ṣàkà fún àwọn tí èsì mùsùlùmí ni especially tọ́ba tó wá jẹ́ àwọn èèyàn tí wọ́n làmìlaka láwùjọ tá a pé tí wọ́n bá gba islam ó yẹ ọ̀pọ̀ tí àwọn èèyàn ló ṣe kíni ni wọ́n tẹ̀lé wọn ẹ kàn wá ọ̀gá ọ̀gá àwọn yíbò kan ládùúgbò yín ọ̀gá àwọn yíbò ẹgbẹ́ yíbò wọ́n sì fẹ́ràn máàlù díẹ̀ ẹ kàn ní láti mọ́ṣáláṣí àwọn mọ́mú wọn ní ká fún yín ní one point two yín wọ́n ní ká fún yín one million two hundred thousand wọ́n nínú owó zakata gbà lọ́dún ni one point two èmi ni wọ́n ní kẹ́ fún ẹ̀yin náà ni ah, ẹ̀sìn yẹn dá o bọ́ba wò ó ṣe bọ́ba sì wò lè mọ̀ ṣe kí ni kò lè mọ̀ ṣe owó tó múlẹ̀ òdì táàmì kan fà wá mọ́ṣáláṣí o <laughs> ṣé tiẹ̀ ni àmọ́ lọ́wọ́ mọ̀ pé nínú táà fi ń rọ ọkàn òun náà ní kí ni òun náà lówó anabi wà lẹ́yìn kò léńjọ́ kan ọ̀dà ẹran lọ lẹ́yìn gbàtà ti gbé ìdílé lójíṣẹ́ ọ̀kan náà àwọn kèfèrí ọwọ́ bá anabi pé kó fún un lọ́kàn náà àwọn ẹran yìí nínú àwọn àgbò tó wà nílẹ̀ anabi ni mo máa lọ ní wọ́n ń wẹ̀ yìí ń fà lọ ń wẹ̀ yìí pé ṣé òjíṣẹ́ ọlọ́wọ́n yìí bùn náà nù anabi ni mo bùn náà ni wọ́n lọ ọwọ́ lọ nù kọ́ríà nínú abúlé wọn ó ní òjíṣẹ́ tó ń sẹ̀ gbé dìde láyà káfù lùfàkọ̀ kìí bẹ̀rù oṣù o bí mo ṣe sọ́ báyìí ó ní kí n mú ọyà yìí náà lọ gbogbo àwọn tó wá láti inú abúlé yẹn àwọn abọ̀rìṣà hánráhùn ni àwọn tí wọ́n sì èṣù <laughs> wọ́n sì dé wọ́n ní àwọn náà nídìí ẹyọ kan àwọn náà nídìí ẹyọ kan èmi náà nídìí ẹyọ kan anẹ́bí ní kálukú mú tiẹ̀ wọ́n sì ń fẹ́ràn lọ anẹ́bí sì ń wò wọ́n wọ́n tó ń wẹ̀yìn nígbà wọn dénú abúlé wọn àti baálé wọn wá jòkólẹ̀ ìpè àwọn òríru eléyìí rí òjíṣẹ́ ọlọ́run lélẹ́yìí o nàbà sọ̀rọ̀ àmàlẹ̀ baálẹ̀ ní ẹja lọ nàbà tẹ̀lé ra wọn wọn dẹ́dọ̀ ànábì ibi ànábì jòkó sí wọn ni ẹ̀sìn wo ló ní kọ́ ọmọ sèyí tó ń sèyí wọn lẹ́sìn tí mo mú wá náà ni gbogbo wọn ni ashadu alla ilaha illallah wọn sì gba ìsìláàmù nítorí àgbò àgbò thirty thousand ọmọ tẹ́ ń pè ní ìsìláàmù ni àwọn wo làǹdàbì fún lẹ́ran tí wọ́n bá padà wá ẹran ìyẹn bó wọ́n ṣe wọ́n jẹ́ wọ́n jẹ́ táwọn tó lè bọ̀gún kọ́mọ gbé nǹkan wá fún lówó kọjá ohun tọkọ ọmọdé paliluya kí lọ́kàn tiẹ̀ anábìlẹ̀ ọmọ tẹ̀lé ló fún ọgbẹ́ sìn yé mọ ohun èsì fúnra ẹ bọ́bọ́ ti wọ̀n sí wọ́n sọnù àìmọye dáadáa bẹ́ẹ̀ torí torí àsìkò ló ti ń dáadó bá wọn tá a nábì ṣe dáadáa gbà gbà gbà gbà ẹgbà ẹgbà ẹgbà ẹfun ẹfun tí wọ́n sì di mùsùlùmí ó sì fáwọn míì wọn ò di mùsùlùm wọ́n sá fún àbútọ́líbù náà òun ò di mùsùlùm ànábì lùsùn mẹ́wọ̀ àmọ́ àwọn tó di mùsùlùm ló ṣe kí ni ìlọ́pọ̀jù ọlọ́run fi yé náà ni pé látà àdí mọ́ni àbábútà ó lè fẹ́ ni ọba wù ọmọ náà lakinna Allah yahdi man yasha èmi ọlọ́run ní fi yàn mọ́ náà ìwọ́ kan ṣàlàyé lásán ọkàn ṣàlàyé ni ẹ̀yọ́ máa yá mi ẹlẹ́kẹ̀ẹ́ta nínú dáàmà ṣe sí wọn sílẹ̀tù wúdìhìn mí nàlẹ́ kọ́ráàbà àwọn tó bá jẹ́ bí nínú wa a máa ṣe dáadáa sí wọn nítorí pé ọmọ ìyá wa lọ́dọ̀ ànábì ádámà ni wọ́n á tó máa ṣe dáadáa sí wọn nítorí pé wọ́n jẹ́ ẹbí wa ẹbí àgbà lọ́hùn àti ẹbí kékeré ọlọ́run lè fi sàdáwò fún ọ kí ìyá rẹ ọmọ ti ṣẹlẹ̀ kí bàbá rẹ ọmọ lókèrúmù ká wọn kù rẹ kọ́ ọmọ gúnṣẹ́ ọmọ gúnṣẹ́ ògùn ọṣẹ́ ògùn gbogbo àwọn tọ́lọ̀ nìkan ládàáwò yìí la ọlọ́mọṣà dùn wọ́n nù ọlọ́mọṣà dùn wọ́n nù bóyá àwọn tó jẹ́ mùsùlùmí tí kò sórúkọ wọn ní islam lórí pé wọ́n ń kara bọ́nú ẹbọ wọn tó wá mọ́sálásí mọ̀nàfíkì wọn wà wọn yẹn bóyá àwọn yẹn la nílára ni o àbá àwọn tó jẹ́ pé àwọn ṣe fèsì ìbòrìṣà wọn àbí ẹ̀sìn míì yàtọ̀ sí islam abẹ́lọ́hún nínú àánú rẹ̀ kọ́lọ́hún islam kọ́lọ́hún fi padà islam wọn dùn wá nú kó tábà sọ̀rọ̀ islam tábà tú islam palẹ̀ ẹ̀rí gbangba iwájú ẹlòmíì tó ti dín parí báyìí is not a muslim látara tó tara bọ̀ tí ń ṣe kíni tí ń ṣe tọ́lọ́ ń ṣe níbẹ̀ bá ti ń ṣe nǹkan yìí kì í ṣe muslim àmúgbàtà àyùmọ̀ kan àṣàlátò nílò kò gbàgbọ́ yẹ̀sìn kò gbàgbọ́ yẹ̀sìn kò mọ̀ tó ń pè ní islam á ní wọn ládùúgbò àní o wọ́n ní àwọn tó jẹ́ ẹbí wa ìyá wọ́n ń ṣẹ̀sìn míì káwá sọ fún wọn yí pé àjọṣe mọ́ ẹ̀jọ̀ṣe mọ́ báwo a ní kọ́ ọmọ bá sunday tí èsè bí yín ṣe ọwọ́ ni òní bá jọ ọ̀nà ẹbí yín ṣe sọ ọmọ tó ń ṣe ọ̀kan náà àwọn ìyàwó Abubakar wọn ọgbà Islam nígbà yẹn ọwọ́ jẹ́ màmá fún Asma Asma sì gbà Islam màmá rẹ̀ tí èsè Muslim yìí rẹ̀ wá ní òun fẹ́ wá fíṣítì Asma. Asma wa lọ lè bá anabi sallallahu alaihi wasallam ó ní kọ́ni mọ́tì ummi wa hiya mushrika wa hiya mushrika ó ní ìyá mi olóhùn bọ̀ wá bẹ̀ mí wò àmọ́ agbọ́gi bọ̀ pẹ̀ ní o kẹgbà sílámù o ó ní fastafitaitu rasulallah sallallahu alaihi wasallam ó ní mo wá lọ lè béèrè lọ́wọ́ anabi pé fatuwa ló lè béèrè yẹn oníkùlì tó máa sọ fún ànábì pé iná omi kọ́dì má ti wáyé yàrá ọ̀gìbá ìyá mi olóòṣà ni ẹlẹ́bọ ni abọ́gi bọ̀ pẹ́ ni ó lóun bọ̀ wá kí mi ó sì ní ìfẹ́ pé òun fẹ́ wá kí mi afa àṣìlò mi ṣé kí n gbà á láàyè kó wọlé ṣé n gbà á láàyè kó wá kí mi ṣé n gbà á láàyè nínú ilé mi ṣé n ṣe dáadáa sí lérí tí ń fẹ́ yẹn ṣé n gbà á lálejò ànábì ní kọ́là naam ànábì ní yẹ́s sílì ń mọ̀kì sílì ummati ah ṣe dáadáa sí yàrá ẹ yọ wá tí ọ ọgbà lálejò gbogbo ohun tẹ̀yìn fi gbàlejò ló ṣe fún ànábì ní ká ṣe dáadáa sẹ́bí tí ẹ ṣe mùsùlùmí ọwá gbẹ̀sìn ó pè wọ́n mọ́ ó ti dìlítì nọ́mbà wọn àwọn ní broda Ibrahim kí wọ́n ṣẹlẹ̀ àní church làwọn lọ a sì ní ṣe ẹ̀sìn kò ń sìn un ẹ̀sìn tọ́lọ̀ mú wa tán lẹ́bi mú wa kó ń ṣe kíni ìkan mi ló ń ṣe o tí wọ́n bá ń ṣe tí ọ̀dà tọ́takù ẹ̀sìn òní bá wọn ṣe o àmọ́ yẹn tí wọ́n bá ń ṣe tí ọ̀takù ẹ̀sìn ó ṣe kíni ó bá wọn ṣe ọmọ sí dáadáa sí wọn ọmọ pè wọn ẹ pẹ̀lẹ́ bò lálàáfíà yín àwọn àpèmí padà mọ́ lọ chọ́ọ̀chì agúnmẹ́lẹ́dẹ̀ ọlọ́gùn mẹ́ta agún mẹ́ta ń lù báyìí ó fi sẹ́mi bàbá tó bọ tó bọ ọ̀ṣun tó bọ ẹ kíní ìyẹ́wòlẹ̀ ń bọ lẹ́kọ̀ọ́ ń bí ẹ̀yìn yìí kọ́ o àwọn tí wọ́n ń bọ nínú rìfáàsì o kọ́lọ̀ máa dá wọn náà padà sí mọ́sáàsì ẹ̀yọ ọparí ẹdún ẹ̀yọ rẹ̀ lọ́wọ́ ní Ibrahim dákun wọ́n gbé mi lọ síbi tó rẹ̀ mi ọwọ́ àgbẹ̀ sẹ́mi mo ní ká lè ṣe wàhálà níbi ẹdún ẹ̀yọ èmi ní kí n máa náwó bí wọ́n fún yín bá tìrìtì yín sí bí gbàtí mo dá sí tẹ̀yọ̀ <laughs> ìwọ ọpọlọ rẹ ló fi ń ṣẹ̀sìn kìí ṣèyí tí wọ́n gbé kalẹ̀. ọlọ́wọ́n bá ní wa in jahadaka ala an tushrika bi táwọn òbí rẹ méjèèjì bàbá rẹ àti ìyá rẹ tí wọ́n jí abọ̀rìṣà tí wọ́n bá mú ọlọ́run mọ́lẹ̀ yìí pé kọ́ wá bọ̀rìṣà kọ́ wá ní nǹkan kan tó fi sẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́run tó máa sìn báwọn ṣe ń sìn ọlọ́wọ́n bá ní ma laysa laka bi ilm léyìí tó ní màǹpa ẹ̀ òní màǹpa ti ń ṣe yẹn ti ń ṣe yẹn ọlọ́wọ́n sọ ọlọ́wọ́n bá ní bàbá rẹ̀ ló tóbi jù ìyá rẹ̀ ló tóbi jù tí wọ́n bá ní kọ́ wá bọ̀rìṣà ọlọ́wọ́n bá ní falẹ́ àtó tẹ ẹ̀hún máa ọlọ́wọ́n bá ní ò gbọ́dọ̀ tẹ̀lé wọn o ò gbọ́dọ̀ bá wọn bọ̀rìṣà wọ́n á sí gbẹ́rẹ́ òní dáhùn màmá ẹ̀sìn tí ò sí òsìsí gbẹ́rẹ́ ọ̀sẹ̀ fún mi kò lè sọ mi aláwòlá ìlà ìlà ká máa ṣe kí ni wọ́n ní ká máa kà fálákì àti nọ́ọ̀sì wọn ní ká máa ṣe kíni ká máa kà ọyá wa gba kíni ìgbín yìí àfa mi ló gbé fún mi ó ní bàbá jẹ́ ọ̀nà ó sì fún ọ ó ní ìyá yìí jẹ́ ẹ̀ sọmọ pé ìbínú ọlọ́run ọba náà lọ ń sá fún lára wọn tó fi ní kọ́ ọmọ tẹ̀lé wọn àbí ọlọ́run tẹ̀sẹ̀ wá fẹ́ bínú sí ọ gangan nu sọmọ tí ń bọ̀ rìṣà àbọ̀ ń sọ ògùn ọlọ́run ọba ní má tẹ̀lé wọn ọyá ká bí ọdún wa ọlọlọ nígbà wọn ní ká níbi Ibrahim ọ̀ka lọ kọlọ kọtàléwọn ọ̀padà alẹ́ alẹ́ sọlátú wasalaam ọlọ́wọ́n bá ní fọlẹ́ àtúntò ẹ̀hùn mọ́ ti dọ̀rẹ́ bọ́ ìbọ̀rìṣà mọ́tẹ̀lé wọn o gbọ́dọ̀ ti kílẹ̀ ọ̀rọ̀ ọwọ́ afẹ́ ọpọlọ wa ọlọ́wọ́n bá ní wọ́n sọ ibuhuma fi dunya ma'rufa àmọ́ ṣe dáadáa táyé sí wọn o bí wọ́n ṣe jẹ́ àbọ̀rìṣà yẹn o mọ́ṣáláyè ṣe dáadáa ti ayé sí wọn kí làwọn dáadáa ayé kó fún láṣọ kó fún lóúnjẹ kó fún lówó tí ọmọ fi tí ọmọ ná ọmọ sẹ́ndì owó ṣe lóṣooṣù bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí ò ṣe Islam wàsọ ibùhùnmá fi dúnìyà gbogbo tí yóò jẹ́ kó sẹ̀mí ìgbádùn nínú dúnìyà ọlọ́run bá ní wàsọ ibùhùnmá fi dúnìyà màrúfà gbogbo tó bá jẹ́ màrúf dáadáa táyé ló fi rọrùn tó ló ti ṣe wàhálà nígbà tó wà ń kékeré bó ti jábọ̀ rìsà náà ló ń ṣe wàhálà tí wọ́n ń jẹ ńgbà kékeré ó fún lẹ́sàn padà ó ṣe padà fóun náà ọlọ́run yanjú ẹ̀ àbí ọ̀yanjú ẹ̀ sọ́ọ́tù Luqman àyà fifteen ọlọ́run ní má ba àbọ̀rìṣà àmọ́ ṣe dáadáa sí i bàbá rẹ̀ wá ń ṣe súnfín ń pe ṣéwù tìjà ní ṣe Ibrahim Kaula sọmọ pé tí ń ṣe yẹn ìbọ̀rìṣà ni tọ́lọ́rọ̀ ni wàlá tẹ̀dẹ̀ ọmọ aláhi àhàdà ẹ má pe nǹkan mí máa lẹ́yìn ọlọ́ ọ wà ní pè ní kèfèrí o ọlọ́ lè bá bàbá bàbá ètò ń gbélé yín lọ́wọ́ yóò dá o odò òun ní lọ́lọ́run sọ ẹ má pè mí àṣìṣẹ́ jíbú làkún èmi ní ìdáyín lóhùn o má pe bàbá yìí kèfèrí kó tó sàlàyé fún o má ha kèfèrí fẹ́nìkan o ọ̀pọ̀ wọn ò mọ o ẹlòmíì wọn kàn gbélé lọ́wọ́ lòun ṣe tiẹ̀ lọ o ẹlòmíì fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba ó sì nà ní o. ẹ̀yin wọn yá mi nínú ẹ̀sìn wa nígbà wọn ni kò sí dáadáa sí àbọ̀rìṣà kí ló dé tó wá pa bàbá ẹ̀ tì bàbá rẹ̀ ti ń ṣe súnfí àbáwọ̀ nínú ẹgbẹ́ kí ló dé tọ́ pátì broda kanjo ni mo ní ilé ọlọ́dún tó lọ yìí sórí dáàdì ó ní dáàdì ti sọ̀rọ̀ àwọn dọ̀tá fóun látara súnà tó ń ṣe ẹ̀hẹ́n ìwọ náà wàá fẹ́ dọ̀tá dáàdì ọ̀ra pòfísàn lọ fún ọ̀ra búrẹ́dì lọ fún kọ́dà kọ́ra búrẹ́dì fún kójú inú ìwọ ti ṣe tiẹ̀ ọ̀rọ̀ ogun fún ọwọ́ pàtì ó ṣe lódìdí oṣù méjì ọ̀rọ̀ yóò ti ṣe bàbá yẹn ó ní torí pé kò sí lójú ọ̀nà súnà ẹni tí ń bọ̀ lè sàwọn ní kásí dáadáa sí táwọn wọ́n kí bàbá rẹ tọ́rọ òye ọwọ́ náà o náà ọba gbẹ́sìn yẹ o téèyàn ọba gbẹ́sìn yẹ yọ wọ náà ló sì jẹ́ pé ìmọ̀ lọlẹ̀ wá mímọ̀ yìí máa ń ṣokùnfà àlìjáná fún yàn nítorí pé ní ó ṣàlàyé àwọn tó yẹ kéèyàn ṣe àti tó yẹ kó ṣe alábìrin masala katari kan ẹni tó bá gbìyànjú tó kó lé yẹlitẹ́bisù fihi ilma tí wọ́n lọ lè kéwú bá a ṣe ń ké yìí tí lè wá lè kú mímà tí lè wá àgbọ́yé ẹ̀sìn sahalallahu lahu bihi tariqa ila aljanna ọlọ́run fẹ́ ṣe ọ̀nà tí ó gbà wà aljanna rọrùn fún ni. mọ́sàsẹ́jú o mọ́sàsẹ́jú o ọlọ́run fẹ́ràn àwọn aláṣẹ́jú ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa nínú àwọn dáadáa tá a máa ṣe sáwọn tí ń ṣe mùsùlùmí òun náà ni ká kó àwọn ẹbí tí èsè muslim ká kó wọn mọ́ra látara ká máa ṣe dáadáa sí wọn ká máa pè wọ́n sínú islam anabi fún ọmọ bukatọ bu lásọ kan anabi ní ọmọ bukatọ mu mọ lásọ yìí èmi ò lè wọ o èmi ò lè wọ o ọmọdé wa gbà ọmọdé ni asọta anabi ọwọ sóhun lòun wà ségin lòun wà wọ ọwọ afasọ yẹn ránṣẹ́ sí àbúrò bàbá rẹ̀ tọwọ amaka madina làwọn wà ó ní ká máa gbé fún àbúrò bàbá wọn àbúrò bàbá rẹ̀ tá yìí. Abogi pẹ́ ó bu nìkan àbí bu nìkan àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ni àpò ráìsì àpò ẹ̀wà òróró àti mangi kọ́rí ó di sí mọ́tò ní gáréèjì ẹ bá ń gbé fún bàbá pásítọ̀ ẹ bá ti dé àbáwọlé ìlú wa ẹlẹ́bẹ̀rẹ̀ pásítọ̀ ẹ bá ń gbé fún bóun pásítọ̀ jẹ́ àbúrò bàbá mi ìdá ń pè ní islam ni yàwá àbí yàwá gbàrú ni ah ah ẹ̀sìn islam yẹn ẹ̀sìn wọn dáa bàbá ya ìbínú ọmọ ronú sí i báyà ń padà pa ìdí ṣe ìdí yóò sì pa á ti kọ̀ọ̀kan ọmọ ìwọ́n ti ṣe ìlọ́yẹ kí wọ́n ṣe kí ni wọ́n ṣe kẹ́nìkan máa wá ní ah, àfa bùrọ́dà ah. ṣé ìtẹ́wọ̀n ṣe yìí ṣé ìtẹ́wọ̀n náà wọ́n lọ́wọ́ sìyáratu mọ̀rọ̀dọ́hùn tọ́ba rí àwọn tí ì ṣe muslim á lọ lè kí wọn ẹ kàgbọ́ wọn ní inú àwọn níbọ̀ yín oyè bàbá kan fọ́ wọn ní ọ̀rẹ́ ìmáàmù wọn sọ fáwọn jàmáà lẹ́yìn àṣùbà ìpẹ́tò abẹ́rẹ́ ṣe ìbádà yéé ṣe o wọn yéé kí dùwà papọ̀ o <laughs> ẹ wà jáde lé ẹ káàárọ̀ ẹ káàsán o good morning sir good morning ma anikawa kí baba sande ari wọn ta lẹ́jọ́ mẹ́ta yìí wọn ló ṣe ni jama ẹ wọn ni ara ọtẹ wọn díẹ̀ intanṣe yẹn kí ni wọn ń pè jama ìbáadá ẹjẹ a máa pè báadá ee kọ́rọ̀ ò lè bá kílíà tó dáa nàbì ṣerú ẹ̀ ìdá nàbì bá ṣe téyìn bá ṣe ìbáadá ní ṣe ọmọ Yahudi kan bẹ tí ẹ máa ń rìn sọ́dọ̀ ànábì bàbá rẹ̀ ṣe muslim ọmọ rẹ̀ ṣe muslim wọ́n ní kọ́dà bàbá rẹ̀ oyè nínú àwọn ọ̀tá tó ní pọ́nsá ànábì àmọ́ ọmọ máa ń jòkóta anabi ànábì máa ń ránṣẹ́ gbà mí ànábì wa rọmọ yẹn kọjá ànábì wa béèrè wọ́n lọ́rọ̀ rẹ̀ láti ibi ijọ́ mélòó anabi bá lọ lọ́ba lọ ànábì lọ ànábì ó lè kí aláàrẹ̀ tẹ́lẹ̀ lọ lè kí yẹn ẹni tí yẹn ṣe muslim ọwọ́ adébẹ̀ ànábì bá ibi wọ́n tẹ̀ sí anabi jòkó báyìí ni màláìka kú lọ́ba dúró lójú ọ̀nà pé èyí náà ni ọ lọ kò ní dọ̀là anabi ni ọ ya gulam kul la ilaha illallah ọ̀yà sọ pé la ilaha illallah ọmọ yẹn wà wù bàbá yẹ anabi sọ pé la ilaha illallah ọmọ yẹn wù bàbá rẹ bàbá rẹ ní kí ló wò mí fún tọ́ba fẹ́ tẹ̀lé ẹ̀sìn ọ̀rẹ́ rẹ tẹ̀lé mo yọ̀ǹda fún ọ ọmọ ní òun ti tẹ̀lé la ilaha illallah màláyíkà kú bá pa anabi ní alhamdulilayi lẹ́sìn àǹkọ́dàhù bí minan náàrí aw kama qala sallallahu alaihi wasallam anabi ní mo dúpẹ́ tọ́lọ́wọ́n bá aláàtọ́ ọmọ yìí nínú náà ọlọ́run ti lọ lè wọ̀ látara ìsìlámù tó ṣe kínni tọ́gbà nínú àwọn tí ò kírun tó ò kalẹ̀ rí tí wọ́n wà lìjánà nìyẹn wọn ò kírun rí wọ́n sì wà lìjánà ẹ̀yọ́ màyá mi kí là ń gbọ́ yé kí là ń gbọ́ yé tá ànábì àti bàbá ọmọ yẹn bá jẹ́ ẹni tí wọ́n ń jà ní òun ní bínú ànábì ànábì ò bínú ẹ o tó bá jẹ́ pé ìjà yẹn bá lé ní ànábì ò ní wọlé ẹ o bó o ṣe wà yí ọkàn láàrin ìsìláàmù ni ẹlòmíì ò tó bẹ̀ kọ́ wọlé kìrìsìtẹ́nì kan ládùúgbò yìí o pẹ̀lú kanra àti bí wọ́n ṣe máa ń sí yọ̀ọ̀dà kó change method yẹn ẹni tó bá ti rí inú àwọn tí wọ́n ṣe muslim bọ́yá inú àwọn atẹ́jọ́ ṣiṣẹ́ lọ́fíìsì ni ẹ pè é ẹ lọ lè kí nínú àwọn dáadáa tá a máa ṣe òun náà ni tahiyatuhum a máa kí wọn tá a bá ti pàdé wọn ò ní ò ní sálámà sí wọn ò pé asalaamu aleykum ò ní sálámà àmọ́ tóun bá ní asalaamu aleykum ìwọ sọ pé wa aleykum àbí kò ní wa aleykum salaam wa rahmatulah wa barakatu ó lè ní wa aleykum ìgbà wa kan wá bẹ wa aleykum salaam wa rahmatulah wa barakatu ṣé bá dùn àlọ́ ń ṣe fún jama. Ama ò ní sọ asàlámù aleykum fún ọkàn ni good morning ma ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ ìmọ̀lẹ́ tí ń gbogbo ilé ńkọ́ ètò wọn pè ní Islam náà ara ya wọn ní nǹkan àwọn náà ọmọ fàyílẹ̀ káwọn náà wá yá lọ́dọ̀ rẹ̀ ìwọ náà ọmọ yá wọn ni ọmọ kò yín ni. ọ̀dà yín tán ọwọ́ fi yín lura yín kò síbi tó sá lọ bọ́ sákòrò sílìtì wọ́n á tún lọ bòmíì ó tún bá <laughs> ó tún bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ ọlọ́wọ́n fẹ́ kéré ilẹ̀ rẹ̀ ọ̀dà rú o òun ló dá gbogbo yín kò fẹ́ kẹ́ ẹ máa jà lérí ilẹ̀ ànábì àwọn máa ń yá wọn nọ́ọ̀nù mùsùlùmí ní nǹkan wọ́n ní kọ́dà ó kú díẹ̀ tá ànábì ọjà di láyé kò sí agbára lọ́wọ́ rẹ̀ kò sí agbára lọ́wọ́ ànábì kò sóúnjẹ ńlẹ́ ó kù díẹ̀ sanabi ó kù lànàbí wa lọ lè ya oúnjẹ ó wá fi dérè ẹ̀ dérè yìí tí àáfàá kan sọ pé gbérí ọdẹ wípé ànábì ní gbérí ọdẹ gbérí ọdẹ ìran ni àwọ̀tẹ́lẹ̀ oògùn àwọn ọlọ́dẹ tí wọ́n ti bá mulẹ̀ pẹ̀lú àwọn àlìjànú tí ò ní jẹ́ kí ọfà àti àdá ọ̀ràn wọn ọwọ́ ní ànábì náà ní ànábì ò ní gbérí ọdẹ o. dérè ànábì ní bíi bulletproof ni tọ́jẹ́ pé aṣọ yẹn wọ́n gan wọ́n máa ń wọ̀ sísàlẹ̀ aṣọ tí wọ́n bá ń lọ sójú ogun tí wọ́n bá ta ọfà tó bá wọ aṣọ tí wọ́n wọ̀ tó bá ti lọ lè kan dérè yẹn ẹnu ọfà yẹn tẹ̀ wọ́n fi ń dìfẹ́ǹdì ara ẹ̀ lásán ni nígbà wọn fà kán lẹ Yorùbá ó sì wá yanu sọ fún ayé ó ní ẹ máa sògùn ológun làǹdàbì náà ó ní kọ́dà ànábì ní gbére ọdẹ òun kànú tíra dérè òun ni wọ́n ń pè é gbére ọdẹ ni kíkọ́ bàbà ká nẹ́bí ló ṣe ń ni ló fi ń lo ẹ wo bó ṣe da síra rú àmọ́ bá wọ́n ṣe ń dàrú àwọn ọmọ ṣe kí ni àmọ́ tó ẹ bọ́ gánà nẹ́bí wa kákó lè rí ọlọ́kùnrin bàbá àti nàbí kó lè rọ̀ṣúlà ní ibùdó lá wájú tẹ́ níbu tọ́gùt gbogbo àwọn nẹ́bí ọlọ́run ọba ẹ dájú kọ́ sẹ́sù ni wọ́n ṣe kí ni ni wọ́n pariwo bọ́ọ̀lù ànẹ́bí sọ àmọ́ fèsù sọ́ra ó sì bẹ̀rù ọlọ́run alátẹ̀tẹ̀kìlá dérè yìí ànábì wa fi dúró fún oúnjẹ tọ́yá yá lọ́dọ̀ ẹni tí èsè mùsùlùmí ànábì wa kú kò rí oúnjẹ dá padà wọ́n padà wá lọ lè dá oúnjẹ yẹn padà wọ́n wá gba aṣọ yẹn wálé nígbà ànábì jáde láyé ànábì àti tanijọ́ yára wọn nìkan yìí ànábì àtẹni tí èsè muslim ọmọ ya wọ́n yóò kúrò rò fa wọ́n yóò kúrò rò. bẹ́ẹ̀ bá ti ń sin tó yàtọ̀ sí tó wà nínú Quran kìí ṣẹ̀sìn mọ́ òun ṣe tara ẹni. wọ́n pè nìkan ní Zayd ibn àgbà pásítọ̀ ni alàgbà kan ni. ànábì yá bí àpò alikama oye bí ẹyọ kan lọ́dọ̀ rẹ̀ àpò alikama yìí ànábì yìí fáwọn tẹ́bí ń pa náà ni. ànábì wọn lọ bí jàǹdà kan Zayd ibn Shahana ó wá tẹ̀lé ànábì àbá pásítọ̀ yìí alàgbà yìí ó wá tẹ̀lé ànábì nígbà tí wọ́n kírun tán lọ́ba fi ọwọ́ mú aṣọ ànábì lọ́rùn pé Muhammad oúnjẹ tó yá lọ́dọ̀ mi mo fẹ́ gbà nísìn àwọn sàhábà ni kí ló wá ń ṣe ọ́ tó oúnjẹ lọ fẹ́ gbà lọ́wọ́ hóòdì aṣọ ànábì lọ́wọ́ gba aṣọ ànábì ọwọ́ wá di aṣọ ẹ̀ mú ó lóun ó gun oúnjẹ òun nísìn náà nísìn náà lòun sì gbà bó ṣe wáyé òun ya lóúnjẹ anábì ní bẹ́ẹ̀ ni anábì ní eh, òun ò dínà ẹ̀pọ̀ ìyá òun àmọ́ okùn jẹ́ mẹ́ta tí àsìkò tá a dá òfin ṣe kínní tó fi pé ó ní nísìnyí náà lòun fẹ́ gbà. ó má burúkú àtọ́ bu wo báyìí anábì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ anábì ní má já ọ̀ ṣe wá sí fún ni pé bí ṣe ń béèrè oúnjẹ yẹn bẹ́ẹ̀ kọ́ yẹ kó ṣe kínní kó ṣe béèrè yẹn ó ṣèlérí mi náà létí pé kí n fi sọ́kàn àsìkò tá a dá kọ́ máa ṣe kí ni kọ́mọyẹ ọ̀rìn mi náà létí sallallahu alayhi wa sallam ọbẹ̀ mi náà sọ̀rọ̀ ọgbà mi mara anabi ni wọ́n mọ̀rọ̀ ọgbà wọn mara allahu akbar ọwọ́ àgbà nǹkan kèfèrí ọjẹ́ má lẹ̀ gbé onítorí pé kèfèrí ni anabi ni gbogbo ẹni tó bá gbẹ̀tọ̀ kèfèrí tó adigun alikiyama òun òun anabi òun lòun ọ̀jẹ̀ agbẹjọ́rò fún lérí ìwọ́tọ̀ muslim wà á ní hajijuhu yawmal qiyamah àníbi lóhùn lòun ó dìde àṣẹ lọ́yà fún ẹni tí ó ṣe mùsùlùmí yẹn lérí ìwọ tó jẹ́ mùsùlùmí tó gba dúkìá rẹ̀ àdìsí làwọn afáà máa fi ń pe àwọn yahoo boys wọ́n fi ń pe wọ́n sákèésí pé owó èbó owó èbó owó àwọn èbó lóòótọ́ wọn ṣe muslim ìdí owó wọn sáà lè gbà lọ́nà haram ká máa ná wọ́n ní wàláhì èèyàn wọ̀ ná lọ́rùn gbogbo àwọn ọmọ tí wọ́n ṣe yahoo náà kọ́lọ́ mọ́sá bá pèsè iṣẹ́ alábàríkà fún wọn kọ́lọ́ bá rọ̀ wọ́n lọ́kàn kọ́lọ́ bá ṣàánú wọn. ẹ̀yọ́ màá ya nínú ẹ̀sìn wa anábì ní oúnjẹ ṣe ti wá wà ní mọ́sálásí ẹ lè bu ẹ lè gbé dèdè àpò tó gbé fún wa tó yá wa ẹ lè gbé fún ẹ wá fún ní ìṣèlú náà sọ àà bíi twenty jirikas jirikata jirikata anabi máa ń lò anabi ní ẹ tún bu twenty fún ipe mo bùn nígbà wọn gbé àpò alikama rẹ̀ fún báyìí wọn bá tún dìkan sínú àpò wọn ní ànábì ní káfílẹ̀ ilé fún ọpá wọn bùn ọ wọn ní irú ẹ̀sìn wọlé yìí tẹ̀yìn ṣe pẹ̀lú gbogbo tí mo ṣe yẹn ó ní tí mo ti ṣe yẹn mọ́mọ́mọ́ ni o yìí ti ń sọ arákùnrin yẹn láti jọ yìí yìí ti ń sọ ìwà rẹ̀ mo ti dán wọlé ní gbogbo ọ̀nà tí ó mà mo wá fẹ́ mà bí ó ṣe ní sùúrù tó ló ti ṣe bí mo ṣe ṣe yẹn èmi di mùsùlùmí lẹ́nìí gbogbo dúkìá mi mo dá sí méjì ìdá kan bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ ti Islam ẹ wo báwọn yẹn ṣe ń gbà islam ah ayiwa salafi ayiwa sunni aleika bil akhlaqil hasana tẹ́yìn bá lóun tẹ̀lé ànábì òun òun tẹ̀lé àwọn sálàfù sálẹ̀ ìwà lẹ́yìn ó ṣe kí ni lẹ́yìn lè mójútó ní ẹ wà súnà rẹ̀ yẹn àti sàlàfíà rẹ̀ ní òfin ṣe kí ni ní òfin jáde sáwọn èèyàn àmọ́ wàá bẹ̀ wùlà ọ̀njà nsúrìtì ọ̀njà ọ̀njà ọmọ àtàtọ̀ ń ṣiṣẹ́ lẹ́ta lóòṣe mọ́ o tún wá bẹ̀rẹ̀ wọ́n practice ọmọ àtàánú súnà à ah, wọ́n bọ̀ wá lójú jẹ́ o ọlọ́mọta fi ọmọ náà lẹ́yìn náà al-adl baynahum a máa ṣe déédéé pẹ̀lú wọn tí iṣẹ́ bá dà wá pọ̀ àbí tí ìjà bá ni tó bá dà wá pọ̀ Ibrahim wọ́n lọ jẹ̀bi ẹjọ́ tí Sunday rò yìí oyè wọ́n lọ ọlọ́ni wàlá yẹ jẹrìmán nàkùn ṣànàánù kọ́ọ̀mìn àlà àlà tàdílù ìdílù wà ákàràbù lè tẹ́kọ̀ọ́ ẹ má torí pé níbinú pé àwọn nǹkan ti ń rẹsẹ̀ lẹ́sìn yín ẹ má torí pé níbinú wọn torí pé wọn ọ̀sẹ̀ sí yín lẹ́ẹ̀ wá ń ṣàbòsí fún wọn lérí nǹkan tó yẹ kẹ́sẹ̀ déédéé bẹ̀ ọkàn jẹ́ md company lónìí Ibrahim Abdulfatah àti Ahmad ẹ̀yẹ́ ẹ ẹni tí ò kírun ẹni tí ò kírun ó gbọ́dọ̀ jìyà bí ọbàjọ màyà rẹ lọ́dọ̀ anabi ẹ lọ́dọ̀ tí ọbàjọ màyà rẹ ní islam ó sì kàn ti gbọ́ màyà rẹ lọ́dọ̀ anabi adam lẹ́yìn náà ta ni hatuhun bọ́lá wọn bá sọ̀rọ̀ fún non muslim tá a jọ wà ń bí iṣẹ́ orí promotion ah congratulations o brother sunday àbí ìyá kan fọ́ ẹ ẹ mọ̀ kú náwó mọ́tò yìí obìnrin náà máa kí obìnrin ọkùnrin náà máa kọkùnrin o kí nǹkan mi wọ́n tún wọ́ o ọlọ́ọ̀lẹ́ kí baba Sunday pé amagun náà wo mọ́tò ìyá Sunday ẹ bá mi kí wọn o máa rán ọkọ ìyàwó ni o ẹ má dẹ́lẹ́fẹ̀ wọ́n máa tún ṣèbádà kan máa tún máa lẹ́sẹ̀ á máa kí wọn tí ọlọ́run bá sọ̀rọ̀ fún wọn ṣé ẹ lóore tọ́lọ́run ṣe fún wọn yẹn ọlọ́run mọ̀ pé wọn ò sìn ọlọ́run kọ́lé fún wọn ìwọ wa ń bínú ọba tí wọn sì gán lọ́kọ́lé fún wọn ọlọ́run ra mọ́tò fún wọn ìwọ ń kanra ọba tí wọn sì gán lọ́ra mọ́tò fún ní wọn tiẹ̀ wọn ò lè ba yọ ò ní mú gúdà o ò sì ní mú sẹ́sí tọ́wọ́n sì jòkó lẹ̀ tí wọ́n láwọn ń ṣe àwọn ń sílé tí wọ́n gbé mísíkì sí dáná dáná dáná bàbá sẹ́ndé mọ̀kàn ní sáré kí náà ní ẹ kú oríire yìí o kò ní bàjẹ́ o àwa ń lọ nu àwọn èèmù èyí tí ó wà ń lẹ̀ yìí kọ́dà wọ́n gbọ́dọ̀ jòkó táwọn sáà mutí kọ́ mọ́ mọ́ọ̀tì ìwọ́n gbé mọ́ọ̀tì síwájú àwọn tó bíà wọ́n mọ̀ sí ọmọ wọn náà ni àwọn tó bá sì kọjá tán rí wọn ní à kọ́dà àwọn búrọ́dà náà àwọn náà ń sẹ́ẹ̀ kan sára o òun ní mọ̀ sí ọ̀tọ̀ ní tó ṣe kí ni ọ̀tọ̀ ní tó mú ọjọ́ rẹ̀ ọ̀dẹ̀ àdúgbò àwọn yẹn lọ́wọ́ o gbogbo ẹlọgba làákà yẹn àmọ́ kọ máa ní ẹ kí lóore tọ́lọ̀ ń ṣe fún òde wo lọ́lọ́ ń ṣe fún ìtọ́lọ̀ ń ṣe fún ọdún ìsìláàmù jù bá lọ ọ̀rọ̀ ara agolo kan wáyé ló ń gbé mọ́tò <laughs> ẹ̀sìn kan ṣe yẹn tó bá gbọ́ ẹni rò ní dùn tí ní rọ̀bá sì ti dùn ó ti sẹ́ dáadáa lọ́lọ́sìn ni kò mọ̀ sí kíni kò mọ̀ sí sí ọmọ rẹ̀ labrod ọlọ́lẹ̀ kí ẹkú délé ó sẹ́ ń gbọ́rọ̀ rẹ̀ this is Islam lẹ́yìn náà mùdàwátùhùn ọwọ́ rẹ̀ wọ́n á lè kí wọn ó yàrá gbọ̀n rẹ̀ tí ó kúnná ṣòkòtò rẹ̀ ó wà níbi tọ́yẹ kó ṣe kíni tọ́yẹ kó wà bàbá ní fìlà bíláwà ní tuntun kò fi lé tọ́wá nítò ẹ̀yìn ọmọ àti gbogbo ẹ̀yìn àbúrò mi afẹ́ lọ́lẹ̀ kí bàbá kọ̀ǹfọ́ ní general hospital ẹ ra provision dání ẹ ya mr bigi ẹ ra ẹ ra hamburger ẹ ra ẹ ra mineral tó tutù ẹ ra oògùn ní pharmacy ẹ mà wá lọ bẹ́ẹ̀ sì ń lọ yẹn la ilaha illallah gbígbà tẹ́ ń kírun tẹ́ ń wọ́n wá níbo lẹ́ ń lọ ẹni àná lè kí ẹni tí ì ṣe mùsùlùmí tí wọ́n àdìmítì sí ọsibítù ìdí wọ́n ń pè ní ìsìláàmù nu àwọn sàhábà wọ́n lọ lù kan ọba àlù yẹn ní àwọn ò lè gbẹ̀yìn lálejò ẹ̀yin ṣòkòtò fẹ́ńfẹ́ yìí ẹ̀yin onírúgbọ̀n yìí ẹ̀yin ẹlẹ́sìn tuntun yìí àwọn èèyàn gbàlejò ooru yín bì ní wọ́n lọ lè wá kọ̀rọ̀ kan sùn sí nígbà ọ̀dà lẹ́yìn àṣùbà ọjọ́ kejì kòkòrò olóró kan lọ́ba ta ọba ọta baálẹ̀ lù yẹn gbogbo akóró tí wọ́n ní ni wọ́n lò sí kòkòrò ṣe kí ni àyìn oró òsè kí ni oró ọ̀lọ́ nígbà ní ẹ̀yà lọ́lẹ̀ bá àwọn ìjọ tí wọ́n wà lọ́ọ̀kan yẹn bóyá wọ́n lè ní nǹkan tí wọ́n máa ń pè sí wọn ti pọ̀fọ̀ pọ̀fọ̀ pọ̀fọ̀ pọ̀fọ̀ oró ò jáde nígbà wọn dé ọ̀dọ̀ àwọn sàhábà ọ̀kan náà àwọn sàhábà ló bá lé ọba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 ni wọ́n lè kó dání tí ọrùn òfin níwọ̀ wọn torí ọmọ rìn tẹ̀lé wọn ní o káwọn fà kan mọ̀ pé òun rí peter nẹ́bí ti yí ni táwọn sábà ti ṣe kí ni wọ́n ti gbẹ̀rẹ̀ fún fatia o má dọ̀rọ̀ rú o má dọ̀rọ̀ rú <laughs> má dọ̀rọ̀ rú o kọ́dà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn àwọn ọlọ́run sábà ní ìjà alùlànà jọ̀ọ̀là ẹ wọ́n kankan fáwọn náà kásẹ̀ fi káfi dẹnu mú wọ́n lè má wọ́rí lọ́ba ka fatia ẹ̀rọ ni wọ́n wá làwọn rí i pé ọ̀dà káwọn ṣe kíni káwọn fún wọn kọ́lá àwọn sàábọ̀ wọn fọwọ́ kẹrin yẹn tán fi dé Madina nígbà wọn dé Madina wọn á bí anabi pé ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ anabi ta ló sọ àṣírí fatia fún yín ta ló sọ fún yín pé fatia pé àṣírí ńlá mẹ́mẹ́ sẹ́yìn ọmọ tẹ́lẹ̀ pé fatia àṣírí ńlá ni wọ́n rescue ẹ̀mí rẹ̀ nígbà tẹ́mi rẹ̀ fẹ́ bọ́ pẹ̀lú kíni fatia ẹni wọ́n ka fatia ṣe ṣe muslim ni nígbà wọn ní ká ṣe rúkìá fún ẹni tẹ́mi rẹ̀ fẹ́ bọ́ ẹnu pé tí kèfèrí bá wà bọ̀ pé kọ́ báwọn ṣe yà sí nítorí pé òun fẹ́ rágbègà ń bi iṣẹ́ ahàn ó ní kó lè bá pásítọ̀ rẹ̀ tọ́lẹ́njọ́ gba alukurani bọ́ kí ló dé tí wọ́n fẹ́ mọ wáyé ìyá alukurani ní wájú ẹ̀ àmọ́ tí yóò bá ti dìgbàdìgbà ah ah kọ́ńfọ́ ni o david ni o david ni o àbá aláàjì ó ṣe rúkìá o <laughs> ó ṣe rúkìá o sábà ní àwọn wo ní ọ̀nkọ́sẹ̀ tó fi sorúkúyà ó làwọn sàhábà anabiwa muhammad sallallahu alayhi wa sallam tọ́lá anabi ọkọ̀ ndẹ́mu rẹ̀ tẹkirirat níta anabi sọ anabi sọ náà àti tó ṣe àti táwọn sàhábà ṣe tá anabi sọ pé kò ṣe kí ni kódà tọ́ba di emergency islam ẹ̀sìn tó da ní púpọ̀ wọn gbé tó wá jẹ́ pé ìwọ́n di gbẹ́sìn yé ni èmi tí mo ní kẹ́ fún mi lóúnjẹ kẹ́ fún mi lé kẹ́ tọ́jú mi yóò yà kú náà ni ẹ̀sìn kọ́ wọn o lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi àtijọ́ra tó máa àwọn ká máa ṣe bísíǹsì pẹ̀lú wọn tábàdà àwọn tó lòótọ́ nínú wọn tí wọ́n ní jàǹbá wa ọ̀ rajà lọ́wọ́ ẹ̀ òun náà lè rajà lọ́wọ́ títí ẹ̀ náà ó lè máa rajà lọ́wọ́ òyìnbó tí ó ṣe muslim yóò máa sẹ́ndì ẹ̀sẹ̀ láti Germany láti Canada láti America ẹ̀sìn ọ̀tako o

abdullahi bin ọ̀rẹ́ ìkírìtì ọ̀kan nínú àwọn kèfèrí ni ni wọ́n ń bá abubakar ṣiṣẹ́ ẹ̀rí ọjọ́ àwọn ọmọ ọ̀dọ̀ tá ń bá ṣiṣẹ́ abubakar sadiq nígbà tí madina ya òun ni wọ́n kó ẹṣin fún wípé kó mú ẹṣin pàdé àwọn létí kòtò garu thawr lẹ́yìn ìjọ kẹta àwọn dẹ̀ fún lówó iṣẹ́ rẹ̀ torí pé wọ́n fọkàn balẹ̀ sí pé kò ní tó àṣírí àwọn tọ́ba ti fọkàn sí olùbáṣọwọ́ ó sì lọ lè ku ẹ̀sìn fún wọn ní etí kòtò lẹ́yìn ìjọ kẹta òun ló sì mọ̀nà Madina ànábì àtàbákẹ́rẹ́ ọ̀mọ̀nà Madina ó ku ẹ̀sìn lé wọn lọ́wọ́ wọ́n sì rìn súkẹ́súkẹ́ ó ní súrò ìtìbáyì Madina ni sòsè wọ́n sì kawó ẹ̀ fún <laughs> ànábì kawó ẹ̀ fún bẹ́ẹ̀ bá ṣe nǹkan tán fún lówó kí ni wọ́n ń gbé jama owó kì í ṣe wọ́ lẹ́yìn náà kákọ́ ìdè wọn tabari pé àǹfààní ń bẹ ń bẹ fún wa nínú ọ̀rọ̀ ayé wa àmẹ́dẹ̀ lárúbáwá lọ́lá ju èdè wọn lọ. ẹni bá ní al-ingiliziyatu lugatun alamiyya wa hiya afdalu min al-lugati al-arabiyya fahuwa mukhtar. ẹni tó bá ní èdè òyìnbó ó dáa ju èdè lárúbáwá lọ wọn wọn ti ṣiṣẹ́ ọlọ́wọ́n bá èdè tó dáa ju láti sọ Kùránì kalẹ̀ inna anzalnahu kitaban arabiyya. Eh ọlọ́run náà èdè lárúbáwá la fi ṣe kíni la fi sọ koran kalẹ̀ èdè tó dáa jù náà lẹ́ni níbi alẹ́kọ́ èdè wọn àyìnbáyé àwọn tí wọ́n mú lẹ́rú táà nàbì sọ fáwọn sàhábà pé sẹ́rẹ́ àwọn ìta mú lẹ́rú yìí wọ́n fẹ́ pa wá ni àmọ́ àwọn ò ní pa wọ́n àmọ́ ká tó túlẹ̀ yóò kọ́ wa ní èdè wọn ọ̀yá máa kọ́ lédè yín toríjọ́ tí a bá ní nǹkan ṣe papọ̀ òun ò lè máa interpret fún àwa àmọ́ orí ibú tí ń bẹ lára ìbò ni ká máa ṣe kí ni ká máa lọ lè ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tí ìbànújẹ́ bá bá wọn pé táàsì yàtọ̀ hàn kẹfẹ́rí ọkàn gbọ́ fún ọlọ́mọ rẹ kú àbíyàwó ẹ kú àbọ́kọ rẹ kú àbọ́ lásídẹ́ǹtì ẹ̀ dìde ilé ẹ lè kí o ẹ̀ jòkó ẹ̀yin náà rọ dọ́dọ́ bẹ́ẹ̀ bá ti sunkún ẹ̀ máa ṣe ìgbà tẹ́ kí ni tẹ́ sunkún kí ẹ ti pẹ́ máa wá rẹ́rìn pé síbáàdé ó ṣe sùlá síbáàdé ó kírun sẹ́rí sì sẹ́rí àdéhùn ẹlẹ́kẹta jọba lọ́dún ni no no no islam kọ́ yẹn wọn náà kẹ́dùn ẹ̀pẹ̀lẹ́ ànílùú rẹ̀ mọ́ ọlọ́run mú yín dúró náà sànú yín pásítọ̀ kan ní eré ọ̀dọ̀ wa wọ́n ṣe ìsọjí tán oyè láago mẹ́rin àbọ̀ lọ́ba kí mọ́tò mọ́lẹ̀ ọlọ́run ní wedding àbí kankan ní ìbàdàn orun òsì ìdálójú ẹ̀ gbẹ̀ wọ́n kọjá mọ̀wé báyìí ọbọ̀ sábẹ́ tírélà ni kò kú o oyè àmọ́ ohun dì púpọ̀ ọlọ́run lọ yọ nígbà àsìgbọ́ tá a gbọ́ pé wọ́n ní nǹkan báyìí ṣẹlẹ̀ tọ́ ọwọ́ padà wálé wọn lẹ́yìn jama láti káṣọ bàtà ń sìn abẹ́lẹ̀ kí pásítọ̀ àwọn yẹn kọ́kọ́ wọ̀ mí pé ìmáàmù abẹ́lẹ̀ lè kí pásítọ̀ sí ò sí wọn ní abẹ́lẹ̀ lè kí pásítọ̀ ni ọmọ àyàwó alódà nàbí Adam a sì wọbẹ̀ awọ náà gba wọn sọ́ọ̀sì mẹlẹ́gbẹ̀ kan ilé rẹ̀ mẹlẹ́gbẹ̀ kan awọbẹ̀ adúró àti ìsìláàmù nìyẹn jama tí wọ́n bá ní kí lágbára lé ànábì náà lọ́lẹ̀ kí ọmọ Yahudi tọ́sí kínni tọ́rẹ̀ dẹ́kun ní alìsìláàmù ni tẹ́lẹ̀ pé ìbànújẹ́ wa ba àwọn afẹ́ sí yẹ̀yẹ́ yóò bá wọn náà o yóò bá o torí pé ọlọ́wọ́n bá òní kọ́ ọmọ afẹ́ sí tí ìbá takò àṣẹ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n jẹ̀yẹ́ yàn ni lẹ́yìn náà wọ́n bá wá jáde láyé ó jáde láyé allahu akbar ààrẹ bí ààrí àwọn tẹ́jọ́ ń ṣèjọ ààrá àwọn ọmọjọ́ ẹ̀ ààrí àwọn tí wọ́n jọ ń lọ ilé ìjọsìn wọn ẹnì kankan yọjú ní tí wọ́n fẹ́ máa rùn ẹ̀yin ìjàmbá wọn sáà sí kílẹ̀ ṣe ẹ̀ ta kan ni o ẹni wọ́n ní kẹ́ ṣe dáadáa sí láàyè ẹ ṣe dáadáa sí nígbà tó kú náà dáadáa tẹ́ ṣe náà ní kẹ́ lè kì bọ̀lẹ̀ la tusallu alayhi ẹ̀ ní wẹ̀ wala tusallu alayhi wala tugassiluhu wala tukaffinuhu ẹ̀ ní faṣọ káfà ní wáyé ti sí la aṣọ tó kú náà lẹ́wẹ̀ẹ́ má ẹ̀ sì ralẹ̀ ẹ̀ lọ́ọ́ lè ṣe kínní ẹ̀ gbé síbẹ̀ ìgbà tí gbé sí inú lẹ́nì àṣepọ̀ tí ń bẹ láàrin yìí tọ́lọ́mọba aláàfẹ́ bí yín nípa ẹ̀ ó ti parí. àmọ́ táwọn aráàlú ìjọsìn rẹ̀ bá dé àwọn gbé kinní sí òjìká àwọn ní ìṣẹ̀ṣe àbáwọn tọ̀wọ́n náà wọ aṣọ wọn wọ́n dé ẹ̀yọ́ ẹ̀ṣẹ̀ kínní tẹ́ bá ti kí wọn táyà máa lọ léǹtì yín àwọn náà ni wọ́n gbé nǹkan wọn àwọn fẹ́ rùn wọ́n láàyè kọ́ gbọ́dọ̀ rùn tọ́ba ilé ìrùn gbé mùsùlùmí tẹ̀ wá ń bẹ̀ ẹ̀ lẹ́sìn ẹni wọn ni kẹ́ ẹ máa fún lóúnjẹ kẹ́bi ọmọ pa ẹ̀ wá ń wò tí rùn ẹgbẹ́ yẹyẹ rẹ ni sọ́nà anábìrin ya ali wari abak ìwọ ali bàbá rẹ lọlẹ dábò mọ́lẹ̀ sọhábà kan ò débẹ̀ bàbá ali ìgbà kẹrin anabi torí pé kò kírun ọlọ́run bá ní ma kana lin nabiyyi walladhina amanu ọlọ́run bá ní anabi ò tó bẹ́ẹ̀ o àwọn olùgbàgbọ́ òdodo àgbáyé bí wọ́n ṣe pọ̀ tó yẹ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nù wọn ayé sitagifiru lil mushrikin Kama máa tọrọ àforíjì fún àwọn tó kú sínú ẹ̀sìn abọ̀rìṣà wàláwó kánú wuli kúrìbà ìbá àjẹ́ àwọn bàbá wọn àtìyá wọn tó súnmọ́ wọn mímba di máta bayana anahun asahabul jahim lẹ́yìn ìgbà tó ti kílà sí wọn pé inú jahim iná jahim mo fẹ́ dà wọ́n sí kílẹ̀ ń bẹ̀ mí fún wọn sí kílẹ̀ ń bẹ̀ mí fún wọn sí. aya tó já mà pé àyíṣà tó wà fún nọ́ọ̀nù mùsùlùmí tó bá ni tó bá ti kú la nítorí pé ìdáwà gbàgbọ́ yẹn òun ò ni òun tó bá jẹ́ bí wa kásìn nìkan náà ló jẹ wa ǹjẹ́ dáadáa tán dáadáa ọ̀tán o ẹ ọmọ rẹ̀ tó bí sílẹ̀ ayé ẹ mọ̀ wá sí dáadáa sí ìyàwó rẹ̀ tó fi sáyé ẹ mọ̀ sí dáadáa sí ọlọ́ni wàlá tó sọ́lé aláhàdì mínú mata abàdà ọlọ́ni ìwọ muhammad sallam ọ gbọ́dọ̀ kírun sí ẹnìkankan nínú wọn lára mínú mata abàdà láyé táyé òfin parẹ́ <laughs> ọ kírun sí kèfèrí la wàlá tẹkùn àlà kọ́bùrì ó sì gbọ́dọ̀ dúró níbi sàárè rẹ̀ kó sàdúrà fún innahum kafaru billahi wa rasulihi torí wọ́n ti ṣe kèfèrí sọ́lọ́wọ́n bá àtànábì wa matu wa hum fasiqun wọ́n sì kú lẹ́ni tí wọ́n balẹ̀ ọlọ́run ọba jẹ́ suratu tawba aya eighty four lọ́lọ́run ti ní wọ́n jẹ wá ní gbogbo dáadáa àmọ́ wọn ò jẹ wá ní ìrùn tí wọ́n bá ti kú wọn ò sì jẹ wá ní àdúrà. ẹ̀rí pé mo ti máa yà wá aya yìí tí ànábì ní ọlọ́run ọba sọ pé wọn ò tó bẹ́ẹ̀ àti gbogbo olùgbàgbọ́ òdodo káwọn tọrọ àforíjì sátò táwọ́bà àyà one thirteen wọ́n dọ̀rọ̀ rú mọ́ wọ́n dọ̀rọ̀ rú mọ́ o tọ́ ẹ̀yẹ́ màá yá mi nínú ẹ̀sìn wa muwalatu alkufari nígbà wọn ní ká ṣe dáadáa yìí ṣé alẹ́ wa mú wọn lọ́rẹ̀ẹ́ ayò ọlọ́run yáyọ lẹ́dínà àmọ́nú ẹ̀yẹ́ olùgbàgbọ́ òdodo láti tẹ́kìtù yahuda wa nasara awliyaa ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ mú yahudi àti nasara ẹ gbọ́dọ̀ mú ọlọ́rìí ayò báàdùn awliyaa báàd àwọn náà lọ́rìí ayò ara wọn wa man yatawallahu minkum ẹni bá mú ọlọ́rìí ayò nù yín fa innahu minhum òun náà sì ti dára wọn. ọ̀yà abúlé àti fẹ́ yẹjú ayé àyè pẹ̀lú èyí tá a ti kà síwájú ọlọ́run ní dákàlù fárikù bẹ́ẹ̀ ní bírí wọ́lùwọ́lá. ìdọ́lọ́ wọn bá ní tá a bá ti bá wọn ṣe tá a bá ti ṣe dáadáa yẹn táwa rò dáadáa tá a bá ti ṣe é sí wọn àti dára wọn alákọ̀ọ́kọ́ òun náà ni pé tọ́ ọ bá ti ń lọ ilé ìjọsìn wọn ọlọ́run ti ṣe ọmọ wọn ipe ìfẹ́ kí bàbá ó bínú ni àjọ lọ bí ọdún yẹn ni ọlọ́run sì ti ṣe ọmọ wọn. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́ màyá mi òun náà ni pé tí ọba tí ń bá wọn sọdún wọn ọlọ́run ti ṣe ọmọ wọn. ẹlẹ́ẹ̀kẹta tó ọba tí wọ́n ràn lọ́wọ́ lọ lé ìjọsìn wọn ọlọ́run ti ṣe ọmọ wọn. torí ìyá kan náà abudu wọ ìyá kan náà sitayin ọlọ́run tó sìn tánú islam yìí náà ló pè kọ́ràn lọ́wọ́ lérí ìṣòro rẹ aláàjì tí ń lọ sóoru ọlọ́run ti ṣe ọmọ wọn. ọlọ́run wà kọ́lẹ̀ rọ̀ ọba yín sọ pé ud'uni ẹ pè mí ẹ ṣàdúrà hashtag black hole fún yín ní tẹ́fẹ́ nínú islam yìí náà máa fún yín ọwọ́ lòun wọ́wọ́ ọwọ́ ni pásítọ̀ ẹ̀ bó náà md um, company yìí uh, ó ní ẹ̀ka lọ sí ìṣòro pásítọ̀ àwọn eléyìí kìí ṣe ti ẹ̀sìn ti ìgbàlá ní ṣé kò sí gbàlá ní Islam ó ní ah, md ẹ má bínú ẹ má bínú belief tèmi ni pé ẹ̀sìn téèyàn bá ń sìn ibẹ̀ náà ló yẹ kéèyàn wá ìrànlọ́wọ́ lọ àwọn aládùúgbò àti àǹṣe táwọn afáàtì wa náà ṣe kí ni tí wọ́n ti fún wa ó ní darapọ̀ mọ́ wọn ẹ wọ́n wá ní kẹ́ kọ́kọ́ ṣe ẹ fẹlóṣìpù kẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́fíìsì wọn náà wá díjú wọ́n ní lórúkọ kìíní kan wọ́n náà díjú ọlọ́lọ́ ní ká má já ọ wà nínú mọ́tò ń tíráfù wọ́n ní lórúkọ kìíní kan wọ́n náà ní àmì ibi àdúrà ni ọlọ́run sì ṣe ọmọ wọn torí pé eléyìí ti kú òní dáadáa sí wọn ó ti wọnú ẹ̀sìn ó ti wọnú gbàgbọ́ èyí tó sì wọnú ìsìlámù wọlé yẹn dìrì tó àti dọ̀rọ̀ ẹ̀sìn kálukú ṣe tẹ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe kírísímàsì òní bá wọn jẹ nítorí pé kírísímàsì yẹn ẹ̀sìn ni new year òní bá wọn ṣe torí pé ọkọ̀ọ̀la tí wọ́n mú january first kálukú tún lọ chọ́ọ̀chì chọ́ọ̀chì tí wọ́n lọ yóò já mọ̀ pé ẹ̀sìn ni lọ́dọ̀ wọn kí ni wàá wà mọ́ṣáláṣí sí táwọn pé ẹ̀yin jẹ̀mọ́ ìjáwá náà kójọ ọ̀rọ̀ asúmọ̀lá wa ní mọ̀lúwà kílù asúmọ̀lá wa ní mọ̀lúwà kílù lakum dinukum nígbà wa nígbà wa wá sá lọ ìtìká fún ṣé àwọn náà lọ sọ́ọ̀sì nígbà tá lọ ìtìká fún tá lọ mọ́sálásí tá lọ ìwá òru nílátọ̀ lẹ́kọ́ dìrì àwọn wá wá òru January first ẹ̀yin náà wá kó mọ́sálásí kí ló ń sẹ́yìn kí ni sẹ́yìn kí ni sẹ́yìn mẹ́ kí lè wá wọ́n ní gbogbo ẹni ọdún bá dé báláyé <laughs> mọ́dọ̀rọ̀ rú so nígbà tí wọ́n ti ń rọ́ lọ lẹ́ẹ̀jọsìn wọn òun ló jẹ́ àmọ̀ ni wọ́n ń ṣe kí ni àwọn ni wọ́n ní àwọn wọn lọ́njọ́ sunday àbí àwọn lọ́njọ́ jimá ṣé kálukú ọ̀dájọ́ tiẹ̀ mà ọwọ́ àdínú gbẹ̀yìn ramadan àwọn wóoru káàkiri àwọn lọ mọ́sálásí àwọn náà wóoru january first wọ́n lọ bó wọ́n lọ sọ́ọ̀sì àbá wa kóyìn ẹ̀jọ́ mọ́sálásí ọlọ́run fẹ́ sàdúrà january first ọlọ́run tó bá ti ń ṣe yẹ wọ́n náà ti dára wọn man tashabbaha bi qawmin fahuwa minhum ọlọ́run bá tó bá ti ń kọ́ṣe àwọn tí ń ṣe muslim ọlọ́run ọdẹ sí ọmọ wọn kọ́ lọ́n sọ wọn bẹ́ẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ǹjẹ́ gbogbo àwọn tí ń ṣe mùsùlùmí tí wọ́n bá ní ká wá ṣe ńtọ́lọ́ wọn bá ní ká má ṣe sàlẹ̀ ṣe látara pé àfẹ́ kí relationship ó ṣe kí ni kó bàjẹ́ alábìnrin látọ̀ àtàlẹ́ makhluk fi máa ṣe àtẹlẹ khalik ọ gbọ́dọ̀ tẹ̀lé ẹni tá a dá kó wá fi ṣe ọba adẹ́dàá nínú tí èyí ò fi tún dára wọn ni kéèyàn máa ran àwọn mùsùlùmí lọ́wọ́ yóò kéèyàn máa ràn wọ́n lọ́wọ́ lérí àwọn muslims ó lè pàdé àpò mọ́ àwọn ẹ̀jẹ̀ wọn fún abẹ́rẹ́ fúnnamá dáwà ọlọ́run ti ṣe wọn náà mọ́ wọn ó ti dára wọn. lára ẹ̀ òun náà ní ká máa kọ́ṣe wọn bóyá ìmúra wọn kí mùsùlùmí wọn máa wọ trọ́zà ká máa rí páyìntì tọ́wọ̀ dáńpé ni wọ́n ní ṣáàgì eléyìí kì í ṣàṣà Islam ọlọ́run sọ aṣọ kalẹ̀ fún wa ká máa fi bo òwò ara bóun ni wọ́n ti wá ń ṣí páyìntì lẹ̀ eléyìí ọ̀nkọ́ṣe wọn náà ni. ó ní bá wọn ṣe wọn fẹ́ fún ọ ní ṣòkòtò kan o báyìí ni kò ju báyìí lọ o àwọn ewu ọ tètè gbọ́ ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ lẹ́yìn náà ní máa ń ṣẹlẹ̀ tọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń lùlù mọ́ṣáláṣí àmì wọ́n máa ń lùlù nílé ìjọsìn wọn ẹ̀yin náà wàá kó bá ní ìsìn mọ́ṣáláṣí ẹ̀yin náà ń gbálù tí wọ́n bá ti lùlù nílé ìjọsìn àti mọ̀ pé csc àbí kérúbùl táwa ti gbọ́ ìlù ní mọ́ṣáláṣí èyí ti gbé nǹkan tí ó sí ní sùlámù èyí ti gbé wọ́ ilé àwọn tó máa lù bàndínlì mọ́ṣáláṣí yẹn kò sí tírà kan tẹ́gbára lé kò sáàdìsì kan tẹ́gbára lé kán lè túbọ̀ lọ́dọ̀ ọlọ́run. nínú ẹ̀ òun náà ni káma aláàrùn ṣe àdúrà káma wá lo ìlànà wọn wọ́n pa àwọn kan ní àwọn ní samusu kìnnì kan wọ́n ní mọ̀mọ́ làámọ́lẹ̀ mọ́ni àmọ́ yìí ń dákọ̀ ẹnìkan àbí. ọlọ́wọ́ ẹ̀yin àjẹ́ sẹ́wọ̀n aládùúgbò yìí ẹ jáde ìmọ́lẹ̀ ti dé ọlọ́wọ́ ìyẹn máa ń fẹ́ dákun ṣé àwọn àwọn àwọn sáwọn àwọn ṣẹlẹ̀ ń ṣe ìsọjí ni àbí àdé muslims àwọn ní mùsùlùmí làwọn náà ẹ báwọn ṣe ìlànà ìjọsìn ìdíwọ̀n nìyẹn ta ló ní kẹ́ kókò kẹ́ máa wá ṣe tàbí ìdílé olùpapọ̀ ní tẹ́lẹ̀ àwọn èèyàn wà kálukú máa ń dáṣe nínú lẹ́yìn lọ́wọ́ fẹ́ sẹ́yìn jàmá owó sẹ́yìn jàmá pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹni nídìí bẹ́ẹ̀ àwọn ìlànà wọn ẹgbómi wá ẹgbómi wá ẹgbómi wá omi omi ẹ máa ru omi káàkiri kò sínú ìsìlámù wa àwọn tí wọ́n ń ru omi káàkiri àwọn náà ti ṣe kí ni àwọn náà ti mọ̀ wọ́n wọ́n náà lọ lè wádìí ẹ̀sìn rẹ sítádẹ́ẹ̀lì ti tú ọ láti fi bí àbùkátà rẹ wọ́n ń ta níta mẹ́ọ̀ ẹ̀yọ́ màyá mi wọ́n ń ta káàkiri gbogbo mọ́sálásí islam muslim kò sí ìṣòro tó ní nílé ayé rẹ̀ tí ì ní sọ tó kà tọ́lọ́hún fi mú ṣòro náà kú kò sí ṣòro tó ní ilé ayé rẹ̀ ọkà lẹ́yìn àṣùbà ọkà lẹ́yìn alásàrì ó ti tú ọ tó fi gbáyé ipá tá ò ní ká ọ tí òun náà bá ti sọgùn ọmọ jẹjẹ rọrùn ọmọ mọmọ rọrùn ọmọ lálàáfíà lẹ́yìn rẹ̀ ká máa fárun gbọ́n wa wọn là fi ń jọ àwọn nọ́ọ̀nì mùsùlùmí ni kí ọkùnrin ọmọ fárun gbọ́n rẹ̀ anabi sallallahu alaihi wasallam anamini juzu shawariba ẹ máa gé irun yín wàhálì kulè ha ẹ máa sọrun gbọ́n yẹ khalifu majus kẹ́ẹ̀fì yapa àwọn tí wọ́n ń bọ náà mọ̀júsí. bọ́ọ̀ bá ti fárun gbà tó o fẹ́ràn múlẹ̀ tààlà níbi lọ́jọ́ ẹ̀ sábẹ́ náà wà á mọ́ ọjọ́ àbọ̀dá àdébìyẹ ọ̀sẹ̀ fẹ́ kí àpẹ́rẹ́ǹsì wa kọ́ jọ mọ́ tiwọn kọ́ ọmọ bọ̀ kán lè mọ kán kán má lè sálámà sí ọ kọ́ wa ní ẹ orúkọ mi ni Ibrahim ah gbọ́dọ̀ nírun gbàǹkó já mọ̀ pé mùsùlùmí ni ọdẹ́fìlà ọdẹ́fìlà ọwọ́ skirt àti blouse olèjàm wọ́n rò pé sista Rónkẹ́ ní bọ̀ pé àti kọ́ńfọ́ ni wọ́n pè ọ́ ọwọ́ ní àmì eh, defaulted muslim níbo ló ti default irú islam wo ló ti tó lò jáàbù jáde kámá jọ wọn ní appearance tá a bá jáde abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹni wọ́n bá ti mọ wí kọ́lọ́ mọ́sá jọ́ sàǹfààní fẹ́mi tí mo sọ kọ́lọ́ jọ́ sàǹfààní fáwọn àtàgbọ́ wọ́n gbàsó òkú dé àwọn ni ọlọ́run ní ká má bà wọn nú jẹ́ nítorí wọn ti takò ìpìlẹ̀ sí rẹ tí nọ́ọ̀nù mùsùlùmí bá gbé wá òní kí ni òní bá ṣe wọn ni wọn dáná wọn dáná òkú wọn ni ráìsì náà ní àwọn ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ kí ni àwọn ẹ̀jẹ̀ ó di wọn mà níbi wọn bá wọn kó ma la ilaha illallah ọwọ́ àgbẹ̀ pólíbàgì olùgbàpò ìgbẹ́ baba Sunday ẹ ìsùn mẹ́wàá àmàlà mẹ́wàá ẹ̀bà mẹ́wàá pọ̀nmọ́ mẹ́wàá ẹja mẹ́wàá ráìsì àbí òdàgbẹ́lódùkù tékèwé mẹ́wàá níta fẹ́ jẹnu tẹ́bá lágbára rẹ̀ àṣetán ṣé o mọ̀ pé ọ̀rọ̀ yóò dàrú ma lọ́wọ́ mọ́ ó ti mọ̀ pé èyí tó jẹ́ ń jò ní ẹ̀sìn rẹ lórí kọ́mọ́sí kí ni ọwọ́ àgbà sóòkú wọn náà bá wọn lọ́jẹ̀ bú ẹjọ́ làbẹ́kúta ẹlọ́lọ́rin ẹlẹ́sọ̀kú ọwọ́ ní oníkàṣẹ́ dára sí non-muslim nítorí àwọn ọba ti fẹ́ o lè wá fi aláàlẹ̀ kọ́ wá tẹ̀lé nítorí ọ̀dà bá a da ìsìláàmù tẹ́rìn láàrin àwọn kí wọ́n rí islam sẹ́sìn tó dáa káwọn náà lè gba islam tí wọ́n bá ṣe wàá gba islam wọ́n sì rí pé islam ẹ̀sìn kí ni ẹ̀sìn tó dáa ni kọ́lọ́ mọ́sá mú wa dúró lórí ẹ̀sìn islam kọ́lọ́ ń kó fún wa lágbóyè ẹ̀sìn rẹ̀ kọ́lọ́ ń jẹ́ alẹ́ máa subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh.